gabriel aka olórí dorí ẹ̀ lórúkọ jésù ó ṣe pàdé mi lórí ètò àwámárìdí tv ní gbogbo ọjọ́ Wednesday gbogbo tó ń wá pátá yóò tẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ayé rẹ lónìí yóò dayọ̀ gbogbo ohun rere tó ti ń pòǹgbẹ yóò máa wá ọ rí bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí day is my day. you are welcome to today is your day today is my day gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé èní yìí ọjọ́ ayọ̀ ló jẹ́ fún ọ ọjọ́ ìtúsílẹ̀ mo gbé ọlọ́run ọba àwọn ọba ga fún ìjẹjọ ta lọ àtúpadà lónìí láyọ̀ àti àlàáfíà ògo ni fọlọ́run lókè ọ̀run ọlọ́run tó pa ẹ̀yin mọ́ tó pa èmi náà mọ́ tó pa gbogbo ẹ̀yin olùgbọ́ mi mọ́ lórúkọ jésù mo gbàládùúrà fún ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ jésù ibi ò ní ṣẹlẹ̀ sí wa. Amen ọba tó dúró tì ẹ́ tó dúró tì mí tí ò jẹ́ kí ibi kó ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀yin olùgbọ́ mi ẹ̀yin fọ́lọ́wà ẹ̀yin tí ẹ máa ń gbọ́ today is your day ní gbogbo ọjọ́ Wednesday mo gbé ọlọ́run ga nínú ayé yín torí wípé ọlọ́run ló dá yín sí ló dá mi sí tá fi pàdé lónìí láyọ̀ àtàlàfíà gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé gbogbo ọjọ́ Wednesday pátá báyìí láti máa ń pàdé lórí ètò today is your day ní àwa Maridi TV ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo gbà ládùúrà fún wa bí a ṣe ń tẹ̀síwájú olúwa kó máa bá wa lọ ọba àwọn ọba kó wà pẹ̀lú wa kó dúró tì wá mo wí pé ọjọ́ òní ọ ni ọjọ́ ìtúsílẹ̀ rẹ níwọ̀n gbà tí wọ́n ti ní àǹfààní láti máa gbọ́ wa nínú ní ní orí tv àwa márìndín ní gbogbo ọjọ́ Wednesday ẹ mo wí pé ọjọ́ òní ọjọ́ ayọ̀ ọjọ́ ìtúsílẹ̀ ni ọjọ́ òní máa jẹ́ fún ẹ gbogbo ohun tó ń dí ẹ lọ́wọ́ tó ń dí ìṣerere rẹ lọ́wọ́ lónìí lórúkọ jésù iná ọlọ́run kó bọ́ọ̀lù bẹ́ẹ̀ gbogbo agbára tí ò fẹ́ kó lọ gbogbo májẹ̀mú tó ń dí ẹ lọ́wọ́ tí ò jẹ́ ò tẹ̀síwájú nínú ohun tó ń ṣe lónìí lórúkọ jésù iná bọ́ọ̀lù lọ́wọ́lọ́wọ́ báyìí iná bọ́ọ̀lù ìyanu ọlọ́run kó ṣẹlẹ̀. Amen bá ṣe tẹ̀síwájú olúwa máa bá wa lọ nípa tí ẹ ṣẹ̀ bàbá dáríjì wá ẹ̀mí mímọ́ dáríjì wá ẹ darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí jésù olúwa wa àmín lórúkọ jésù gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé today is your day gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ọjọ́ òní ni ọjọ́ ayọ̀ ọjọ́ ìtúsílẹ̀ ni ọjọ́ òní ó jẹ́ fún ẹ lórúkọ jésù lónìí bó ṣe ń gbọ́ wa bó ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ bó ṣe ń ṣí ẹ̀ káàkiri lórúkọ jésù wàá rí ìtúsílẹ̀ gbogbo ohun tó ń dí ẹ lọ́wọ́ pátá lónìí yóò jóná lórúkọ jésù gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé tọ́píkì kọ̀ọ̀kan la máa mú wá lónìí tòní ni ta fẹ́ gbàdúrà lé lórí ta fẹ́ ṣiṣẹ́ lé lórí ni àlá mi ta ló ń dí àlá mi lọ́wọ́ bẹ́ẹ̀ ni àlá èlòmíì ó ń bẹ nínú ìdè ìrántí èlòmíì ń rí ó ń bẹ nínú ìdè àwọn òkùnkùn bẹ́ẹ̀ ni gbogbo ipá àti agbára tó ń dí ìran rẹ lọ́wọ́ tó ń dí àlá rẹ lọ́wọ́ tí ò jẹ́ kó ṣẹ bó ṣe ń gbọ́ mi lórúkọ Jésù iná Ọlọ́run kó bọ́ọ̀lù bẹ́ẹ̀. agbára tó ń dí ìran rẹ lọ́wọ́ a ti ń wọnú àdúrà yẹn náà lọ díẹ̀díẹ̀ ni o gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé fire to fire ni today is my day fi jẹ́ gbogbo májẹ̀mú tó ń dí ìran àlá rẹ lọ́wọ́ lórúkọ Jésù iná Ọlọ́run ó yá kó jó wọn bẹ́ẹ̀ gbogbo ipá àti agbára tó ní ògo rẹ lọ́wọ́ lónìí lórúkọ jésù ó yá kó jóná bó ṣe ń gbọ́ mi agbára tó so ọ mọ́lẹ̀ fún ọjọ́ tó ti pẹ́ ibi tí a tà ẹ́ mọ́ torí ògo tó o ní lónìí lórúkọ jésù ó yá jáde níbẹ̀ agbára tó tà ọ́ sínú òkú ẹrú torí ògo tó o ní lónìí mo pa láṣẹ mo rìlíìsì ọ̀rọ̀ yìí sínú ayé rẹ ó yá jáde kúrò nínú ìdè níbi tí a tà ọ́ sí lórúkọ jésù ó jáde. Amen. Oya ah, jade ah, jáde pàṣà oya jade elia jáde èlíà kàró ọmọ sàtáníà kápọ́ọ̀lìbà ó yá jáde ah. kúrò nínú ìdè tó wà ó yá jáde kúrò nínú agbára tó sún ọmọ ó yá jáde májẹ̀mú tó sún ọmọ lẹ̀ ó yá kúrò níbẹ̀ pàṣàlíà kápọ́ọ̀lìbà ṣètò rẹ̀ bá sàtáyì bí ẹ ṣe mọ̀ wípé today is your day ohun tí a fẹ́ lórí ni ìran mi àlá mi ta ló ń di lọ́wọ́ ta ló lálàá ẹ jẹ́ ká wo nínú bíbélì wa ẹ jẹ́ àṣì bíbélì wa sí Genesis thirty seven from verse um, five yes kí ló wí. ẹ ń gbọ́ o ẹ sì dúró díẹ̀díẹ̀ praise the lord hallelujah joseph sì láàlá kan gbọ́ ìwọ náà ti láàlá kan ìwọ náà ti rí ìran kan ta ló wá sọ ìran rẹ fún ta ló gbọ́ ìran rẹ ta ló sọ àlá rẹ fún ta ló jókòó lé lórí gbogbo agbára tó ń disturbu ìran rẹ tó ń disturbu àlá rẹ lónìí iná bọ́ọ̀lù àní iná bọ́ọ̀lù yes. ó sì rọ fún àwọn arákùnrin rẹ̀. ó sì rọ fún àwọn arákùnrin ẹ̀ ẹ tẹ̀síwájú. wọ́n sì tún kórìíra rẹ̀ sí. wọ́n tún kórìíra rẹ̀ hallelujah. hallelujah. ìwọ náà o ti lálàá o ti rí ìran ó wá wò wípé èèyàn yìí èèyàn mi ni ó wá wò wípé à ọmọ ìyá mi ni ọmọ bàbá mi ni ọ̀rẹ́ mi ni àti wà ti pẹ́ ó wá sọ ìran yìí fún ó wá sọ àlá yìí fún ni wọ́n tó fi sọ àlá yẹn náà ni wọ́n ti kórìíra rẹ gbọ́ gbogbo agbára tó ń ṣiṣẹ́ lórí ìran rẹ tí ò jẹ́ kó ṣẹ lónìí lórúkọ Jésù iná Ọlọ́run kó bọ́ọ̀lù bẹ́ẹ̀ àwọn èèyàn máa ń de ìran èèyàn mọ́lẹ̀ àwọn èèyàn máa ń kórìíra ìran ènìyàn bóyá wọ́n ti kórìíra ìran rẹ wọ́n ti kórìíra àlá rẹ wọ́n ti kórìíra ìṣerere rẹ wọ́n ń lara rẹ agbára yẹn lónìí tó ń ṣiṣẹ́ lórí àlá rẹ tó ń ṣiṣẹ́ lórí ògo rẹ lónìí lórúkọ Jésù iná bọ́ọ̀lù bẹ́ẹ̀ àwọn májẹ̀mú àwọn demons tó ń bẹ nínú ayé rẹ tí ò jẹ́ kí aláìran rẹ kó tẹ̀síwájú lónìí lórúkọ Jésù iná bọ́ọ̀lù Joseph lálàá ó dẹ̀ sọ ó rò yí pé àwọn èèyàn gidi lòun bá sọ̀rọ̀ ó rò bí àwọn èèyàn mi lélẹ́yìí ó wá sọ̀rọ̀ torí Joseph ló jẹ́ last born tí bàbá rẹ̀ dẹ̀ fẹ́ràn gan tí bàbá dẹ̀ fẹ́ràn gidi gan ṣe mọ̀ wípé àwọn ọmọ àbígbẹ̀yìn èèyàn máa ń fẹ́ràn wọn gan àwọn ló máa ń gbádùn jù gbọ́ agbára tó di ìran rẹ lọ́wọ́ tí ò jẹ́ kó ṣẹ lónìí lórúkọ Jésù ìdálọ́run gbà wọ́n àwọn májẹ̀mú demons tó ń ṣiṣẹ́ lórí ìran rẹ tó ń ṣiṣẹ́ lórí ògo rẹ lónìí lórúkọ Jésù ó yá iná jó wọn dànù ẹni tó bá fẹ́ di ògo rẹ ìran rẹ àlá rẹ lọ́wọ́ nínú ọdún yìí lóṣù yìí lọ́sẹ̀ yìí wípé kò ní ṣẹ irú ẹni bẹ́ẹ̀ kó yà wèrè irú ẹni bẹ́ẹ̀ kó yà wèrè irú ẹni bẹ́ẹ̀ kó yà wèrè ẹni tó bá fẹ́ di ìran àlá ògo rẹ fi ṣàn rẹ lọ́wọ́ àwọn kan wà iṣẹ́ tí wọ́n gbà nìyẹn láti máa di ìran èèyàn lọ́wọ́ láti di ògo èèyàn lọ́wọ́ láti di ìtẹ̀síwájú èèyàn lọ́wọ́ iṣẹ́ táwọn gbà nìyẹn gbogbo àwọn tó gbarú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn lórí ayé rẹ ibikíbi tó bá wà ọ̀rọ̀ yìí jáde sí wọn lónìí lórúkọ Jésù kó dìnnà mọ́ wọn lára ọ̀rọ̀ yìí kó máa jọ wọn ó kó máa jọ wọn àwọn aninilára ayé rẹ lónìí kó yá wèrè habasakapareba àní kó yá wèrè aninilára ayé rẹ lónìí ọ̀yà kó yá wèrè agbára tó sọ wípé ò ní rí ṣe tó ṣiṣẹ́ lórí ìran rẹ Joseph làálàá gbogbo apátá làmọ́ bẹ̀ wọ́n wá ń ṣiṣẹ́ lórí ẹ̀ kí àlá yẹn kí ìran yẹn kó má ba ṣe ni o kó má ba wá sí ìmúṣẹ <laughs> wọ́n ṣiṣẹ́ lé lórí wọn ò ní agbára láti pa Joseph bẹ́ẹ̀ ni wọn ò ní agbára láti pa ìwọ náà ṣùgbọ́n ó lè pa kádàrádà wọn á sọ ẹ́ di dàkudà tí ò bá ti ní Ọlọ́run lónìí mo fẹ́ kó súnmọ́ jésù kristi dáadáa lónìí mo fẹ́ kó jẹ́ aládùúrà bó ṣe ń gbọ́ mi kó lè mọ bó ṣe máa gbàdúrà ta ló sọ ìran rẹ fún tó kórìíra rẹ tí wọ́n rò bí pé ó fẹ́ràn rẹ ẹlòmíì ìran tó sọ fún ẹlòmíì ó ti gbà á ó ti gba ògo yẹn á dẹ̀ ṣiṣẹ́ lé lórí kéènìyàn má bàa rí ògo lò gẹ́gẹ́ bí ó ṣe ṣẹlẹ̀ sí Jósẹ́fù ṣùgbọ́n padà wá rí ògo lò ìwọ náà lónìí lórúkọ jésù ó yá wàá rògòlò oh, ó yá wàá rògòlò <laughs> wàá rògòlò orí la pè ọ́ ta ló wá gbọ́ o ti sọ kàbí ẹlòmíín wà ó máa ń wádìí èèyàn wọ́n á lọ sọ́dọ̀ wòlíì wọ́n á ní bàbá ẹ bá mi béèrè ògo irú alágbájá irú èèyàn wo ló jẹ́ ṣó ní ògo <laughs> tó bá ti wá sọ fún mi pé ah ọmọ ńlá lọmọ yìí o nínú ìran yìí o kódà ẹ ẹ náwó tó ìlara ti bẹ̀rẹ̀ wọ́n á máa gbógun tì í láti máa jẹ́ kí ìran yẹn kó ṣe kí ni o kó wá sí ìmúṣẹ gbọ́ láti sìn lọ ọmọ ológo la pè ìwọ náà adá ògo mú ọ ayan ògo mú ọ aṣọ ògo ló gbé wáyé bàtà ògo ló wọ̀ ta ló wá kórìíra rẹ ta ló wá fẹ́ bọ̀ dànù yóò fẹ́ kí ògo yẹn bú jáde lónìí bó ṣe ń gbọ́ mi bó ṣe ń ṣàmì bó ṣe ń ṣe ògo yẹn bú jáde òhò wàá rí ògolo bó ṣe ń gbọ́ mi láwáláwá wàá rí ògolo bó ṣe ń gbọ́ olórí dorí ẹ̀mú láwáláwá gbóhùn olúwa lẹ́nu mi lónìí wàá rí ògolo agbára tó fi ẹ́ sínú ìhàhámọ́ májàmú tó fi ọ́ sínú àhámọ́ torí ìran tó ní torí tó dání irú agbára bẹ́ẹ̀ nínú àhámọ́ tó wà ó yá jáde jáde ọ̀rọ̀ yìí jáde sí ọ ó yá jáde ìwọ ló ní ọ̀rọ̀ yìí ó yá jáde ìwọ ló ní ẹ̀ní ó yá jáde ó yá gba ìtúsílẹ̀ ìwọ tó jẹ́ wípé àwọn kan ń ṣe ògo lórí ògo rẹ àwọn kan máa sọ pé mo ní agbára jù ẹ lọ mo mọ̀yàn jù ẹ lọ ooo <laughs> agbára yẹn lónìí àwọn ènìyàn tó ṣe ògo lórí ògo rẹ àwọn tó ṣe ìjọba lórí ẹ̀tọ́ rẹ lórí ògo rẹ kó yá wèrè ìkálẹ̀ abasátari basátari àní kó yá wèrè ìran yẹn tó ní kò ní ṣe àwa sí ìmúṣẹ yes àwa sí ìmúṣẹ ìran yẹn àwa sí ìmúṣẹ oh ìran yẹn àwa sí ìmúṣẹ mo fẹ́ fi àkókò bí ìṣẹ́jú mélòó sílẹ̀ tó bá ti tó àkókò káwọn èèyàn pè mo fẹ́ gbàdúrà fún èèyàn bíi mẹ́ta sí mẹ́rin mo fẹ́ súre fún ẹ lè pè live màá gbàdúrà fún yín ẹ máa ti rí àwọn nọ́mbà yẹn nọ́mbà sídíò yẹn wà lórí screen yẹn máa tètè máa kọ́lẹ̀ mo fẹ́ gbàdúrà fún ọ olúwa ọlọ́run ẹ̀mí mímọ́ á dẹ̀ jẹ́ kí ògo rẹ̀ ó ṣe kí ni o kó tayọ gbọ́ láti ṣe lọ wàá tayọ nídìílé bàbá rẹ wàá tayọ lọ́wọ́lọ́wọ́ ó lọ tayọ. Amen ọmọ ológo yìí pọ̀ nínú ìran o bẹ́ẹ̀ ni ó lè má ju méjì lọ ṣùgbọ́n àwọn arógo síwájú ológo wà tó ṣiṣẹ́ lórí ògo nínú ìran gbọ́ àwọn tó ti rí ògo rẹ síwájú ìwọ tó kó tó tó ṣiṣẹ́ lórí ẹ̀ tó fẹ́ kó tẹ̀síwájú lónìí lórúkọ Jésù ìdájọ́ olúwa gbígbóná ó yá dé bá wọn kó padà wá tọrọ jẹ lọ́wọ́ rẹ wàá fún wọn jẹ lọ́wọ́ rẹ wàá fún wọn jẹ lọ́wọ́ rẹ wàá fún wọn jẹ lọ́wọ́ rẹ wọ́n á tọrọ wọ́n á tọrọ lọ́wọ́ rẹ wàá bọ́ wọn wàá bọ́ wọn ṣé àmì wàá bọ́ wọn ó sì wàá bọ́ wọn nínú ìran yẹn wàá bọ́ wọn orí ló jẹ́ wàá bọ́ wọn wàá bọ́ wọn Joseph ló kéré jù. Joseph ló kéré jù nínú ìran bàbá rẹ̀ òun la dẹ̀ gbé ògo yẹn fún ìwọ náà la gbé ògo ìdílé yìí fún kò wíwo fún ọ láti rú kò sí ibi tó o bá dé wọ́n máa ríran ògo kò sí ibi tó o bá wà wọ́n máa ríran ògo síbẹ̀ náà ògo yẹn ò tayọ ògo yẹn ò jáde lónìí bó ṣe ń gbọ́ mi ó yá jáde. Ah ògo yẹn ó yá jáde jáde jáde jáde jáde jáde jáde ìwọ mọ̀ ń bá sọ̀rọ̀ ìwọ ló ní ọ̀rọ̀ yìí ó yá jáde ìkàlẹ́ abasa kàpọ̀débà ìwọ arákùnrin tó ń gbọ́ mi yẹn ògo yẹn ìwọ ló ní ó yá gbà á ògo tó ní kò ní jáde kò ní búyọ yẹn ó yá kó bú jáde ó yá kó jáde mo fẹ́ kó pè láìfò máa gbàdúrà fún ẹ ó yá ògo yẹn kó jáde <laughs> ògo yẹn kó jáde ọwọ́ agbára ọlọ́run ó yá kó gbé ọ jáde lọ́wọ́lọ́wọ́ ọwọ́ ọlọ́run kó gbé ọ jáde lórúkọ jésù lórí àánú gbà pàṣálíà kápárẹ̀bà. adá ògo mọ́ ọ a fẹ́ kó ṣẹrú ṣùgbọ́n àwọn kan fẹ́ kó ṣẹrú àyìmọye ìran àyìmọye àlá ta ló sọ tiẹ̀ fún ibo ti sọ tí wàhálà fi dé ibo ti rọ tí ogun fi wọlé gbogbo ọ̀nà tí ogun gbà wọlé sí ọ lára ọ̀nà tó sílẹ̀ fún òkùnkùn tí òkùnkùn fi ń jà ọ́ lólè lónìí ọ̀nà yẹn kó dípa yes ó yá kó dípa. Àmín ọ̀nà tó sílẹ̀ fún òkùnkùn tó fi ń jà ọ́ lólè ìwọ bàbá màmá yẹn àǹtí yìí lónìí ọ̀nà yẹn dípa ọ̀nà yẹn dípa yorùbá sọ̀rọ̀ ó ní bí ògiri ò bá la ẹnu ó ní aláǹgbá lè wọbẹ̀ ọ̀nà tó sílẹ̀ fún òkùnkùn tó fi ń ṣògo lórí ògo rẹ lónìí mo pa aláṣẹ ọ̀nà yẹn lónìí ó yá kó dípa káìbá sátárìà ó yá kó dípa. Àmín lórí ògolo àyànmọ́ rẹ ó yá gbà á padà ó yá gbà á padà wọ́n dìtẹ̀ Jósẹ́fù wọn ò fẹ́ kí ògo yẹn tayọ ò ní agbára lórí ẹ̀ láti pa wọn ò bá ti pa ẹlòmíràn wà wọn ò ní agbára láti pa ṣùgbọ́n wọ́n ní agbára láti dọ̀nà ẹ̀rú ṣùgbọ́n tó bá mú àdúrà gbà tó súnmọ́ ọba àwọn ọba ó máa padà rí ògolo gẹ́gẹ́ bíi Jósẹ́fù Jósẹ́fù ní ìbẹ̀rù Olúwa wọn ló fi rí ògolo ọ̀nà tí Jósẹ́fù fẹ́ gbà láti rí ògolo làgbègbà gbọ́ ibi tó yẹ kí ìwọ náà dé tó máa fi rí ògolo ẹni tó yẹ kó bá pàdé tí ọ̀rọ̀ ayé rẹ fi máa níyànjú ìlú tó yẹ kó lọ tí ó fi máa rí ògolo lónìí ó yá kọjá lọ síbẹ̀ ó yá kọjá lọ síbẹ̀. Àmín ó yá kọjá lọ síbẹ̀ tí àbáta Joseph kò lè rí ògolo tí àbá ṣe bẹ́ẹ̀ yẹn fún ìran yẹn aláyẹn kò ní ṣe kí ni o kò ní wá sí ìmúṣẹ. ṣé ibi tó yẹ kí wọn náà dé tó máa fi rí ògolo bó ṣe ń gbọ́ mi ó yá kọjá lọ síbẹ̀. káyìmọ̀ sákàpàrẹ̀wà àkókò sílẹ̀ báyìí ó lè pè lọ́wọ́lọ́wọ́ báyìí màá gbàdúrà fún ọ àní ibi tó yẹ kó dé tó máa fi rí ògolo ó yá lọ́wọ́lọ́wọ́ bó ṣe gbọ́ mi bó ṣe ṣàmì bó ṣe ṣí ẹ̀ ó yá kọjá lọ síbẹ̀ káyímà sátani kàbàrìà ṣé ìlú òyìnbó ló yẹ kó dé tó máa fi rí ògolo tàwa ti rí wípé òkùnkùn máa rí pé ọ̀nà àbáyọ lélẹ́yìí fún ènìyàn ò <laughs> ní wá jẹ́ hallelujah hallelujah amen hello hello hello ó ti kọ́ọ̀tù tó bá ti rí bẹ́ẹ̀ ọmọ àwọn bá rí wípé ọ̀nà báyìí ló yẹ kéèyàn gbà tó máa fi rí ògolo wọ́n wá dí ọ̀nà yẹn wọ́n wá gbé nǹkan míì lé lọ́wọ́ tó máa máa ran ẹni tó yẹ kó ṣiṣẹ́ ń báǹkì á máa gba àjọ kiri ẹ̀gbẹ́ títì kálí abasan tàlíà wọ́n ti rí o wọ́n ti rí ẹlòmíì wọ́n á jẹ́ kó kàwé wọn ò ṣùgbọ́n òní jẹ́ kó ríṣẹ́ fi ṣe ẹlòmíì wọ́n ti mọ̀ wípé tó bá ti lè rí ìwé yẹn kà ó ti tán òní wá jẹ́ kó rí ìwé kà ẹlòmíì wọ́n mọ̀ wípé iṣẹ́ tó ń kọ́ yẹn òun níṣẹ́ ṣùgbọ́n òun ní fún lọ́pọlọ láti mọ̀ ẹlòmíràn máa jẹ́ kó mọ̀ tó bá mọ̀ tó tó ṣe fírídọ́ọ̀mù òun ní wá jẹ́ kó fi ṣe nǹkan gidi a sì ń padà bọ̀ lórí ẹ̀ láti wá gbàdúrà lórí iṣẹ́ gbọ́ agbára tó rí ògo rẹ tó ṣì ọ́ lọ́nà tó ń darí ẹ rábàràbà ọwọ́ tó ń darí ẹ sígbó tó ń darí ẹ sọ́nà tó ń darí ẹ sígbó tó ò mọ ohun tó yẹ kó ṣe irú ọwọ́ bẹ́ẹ̀ irú agbára bẹ́ẹ̀ lónìí ó yá iná ọlọ́run kó bá bẹ́ẹ̀. àmín ní orúkọ Jésù. mo fẹ́ kó o pè lọ́wọ́lọ́wọ́ báyìí owó tẹ́ẹ̀mù sì wà fún ọ láti pè mo fẹ́ gbàdúrà fún èèyàn bíi mẹ́ta sí mẹ́rin bẹ́ẹ̀ ni mo fẹ́ súre fún yín wàá dẹ̀ rí ọ̀nà lọ gbogbo ọwọ́ tó ń darí rẹ tó ń darí ìran rẹ tí ò jẹ́ kó ṣẹ lónìí irú ọwọ́ bẹ́ẹ̀ ó yẹ kó ṣègbè dànù èlòmí aríran èlòmí alálàá mi dékìrì tó lálàá yẹn mi dékìrì tó lálàá yẹn mo fẹ́ kẹ́ pè sórí nọ́mbà sídìí online yìí àwa máa rí bí àwa máa rí di tv yẹn. hello ah yóò dáa fún yín nẹ́tíwọ́ọ̀kì yẹn ní agbára kápárìbà bó ṣe ń gbìyànjú láti wọlé yẹn kí ló wá dé ìgbìyànjú rẹ lọ́wọ́ gbogbo ohun tó ń dé ìgbìyànjú rẹ lọ́wọ́ lónìí ọ̀yà kó ṣègbè dànù agbára tó ní ìgbìyànjú rẹ lọ́wọ́ ọ̀yà kó ṣègbè dànù ẹlòmí àríran ẹlòmí alálà wọn á sọ fíṣàn fún ẹlòmí wọn ní kọ̀ǹfàmù ni lọ gbàwé ọjọ́ mẹ́ta sórí lẹ́yìn àwẹ̀ ọjọ́ mẹ́ta yẹn wàá wọnú ògo lọ òun náà á dẹ̀ gbàwẹ̀ á dẹ̀ rí fíṣàn wípé ó ti rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀ọ́ni wá jẹ́ kó wá sí ìmúṣẹ. <laughs> ohun tó súnmọ́ ẹ tó ń darí ayé rẹ tó jẹ́ kó ní ìsinmi lónìí ó yá ọ̀run pé yín níyà ọ̀run pé yín níyà ọ̀run pé yín níyà alo o ti da fun yín ẹ o orúkọ orúkọ jésù ah mọ́mi olúwa súre fún yín ohun tó ń dí àyànmọ́ yín lọ́wọ́ lónìí kó jóná agbára tó ń ṣe ìjọba lórí ògo yín lónìí agbára yẹn kó jóná dànù níbi tí a há yín mọ́ ó yá kẹ́ jáde kúrò níbẹ̀ ó yá kẹ́ jáde kúrò níbẹ̀ ohun tí a gbà lọ́wọ́ yín àǹtí ó yá kẹ́ gbà pàṣẹ kàpọ́rẹ́bù ṣètò rẹ̀ ó yá kẹ́ gbà ohun tí a gbà lọ lọ́wọ́ yìí ọ̀yá kẹgbẹ́ gbàdà ọ̀rọ̀ ayé yìí lónìí ó nójútùú ìràwọ̀ yìí tàn ìràwọ̀ yìí tàn aṣọ tá gbà lójú àlá lọ́wọ́ yín ọ̀yá kẹgbẹ́ padà ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa ó ti dáa fún yín God bless you ẹ tún lè pe nọ́mbà mi direct ká sọ̀rọ̀ kò sí problem ó ti dá fún yín yes ẹlòmíràn mo sì ń dúró de ẹlòmíì ó ti dá fún ọ hello hello ó ti dá fún ọ ọ̀rọ̀ ayé rẹ lójútùú nínú àhámọ́ tó wà kó jáde níbẹ̀ ògo ayé rẹ lónìí ó bú jáde ọ̀rọ̀ ayé rẹ lónìí ó ní ìtumọ̀ ohun tó yẹ kó ṣe tí ò tí ì dáwọ́lé n tó yẹ kó dáwọ́lé tó ògo rẹ̀ fi máa bó jáde ó yá lọ dáwọ́lé lọ́wọ́lọ́wọ́ lọ dáwọ́lé lọ́wọ́lọ́wọ́ lọ dáwọ́lé ògo rẹ̀ lónìí ó bú jáde ọ̀rọ̀ ayé rẹ̀ lónìí ó ní ìtumọ̀ sórí lẹ́yìn àdúrà yìí mo fẹ́ kó lọ ṣe tọrẹ àánú fẹ̀yàn mẹ́ta ọ̀nà rẹ̀ á dẹ̀ là ọ̀nà rẹ̀ á là ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ nínú àhámọ́ tó wà kó jáde jáde jáde lọ ní ohun tó yẹ kéèyàn ní lọ ní ohun tó yẹ kẹgbẹ́ ní lọ lu àlùyọ lọ tayọ jésù olúwa wa. ó ti dá fún yín ẹ tún lè kọ́ńtàtì mi dàrẹ́tì àtúnṣọ̀rọ̀ ṣùgbọ́n lọ ṣe tọrẹ àánú yẹn ó ti dá fún ọ. yes olúwa sì ń dúró de lòmíràn tẹ́mu ti lọ. <laughs> ó sì pe èèyàn méjì tí mo fẹ́ súre yẹn fún gbọ́ agbára tó ń ṣiṣẹ́ lórí ògo rẹ lónìí kó jóná agbára tó ń ṣiṣẹ́ lórí ògo rẹ lónìí kó jóná láti sìn lọ ọ̀yà rọ́nà àbáyọ ọ̀nà ìdímọ̀ ọjọ́ kó máa lónìí ọ̀nà dímọ̀ yes mo sì ń dúró de bàbá àti àǹtí yẹn o. ó kù ìṣẹ́jú díẹ̀ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ lónìí bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe mọ́ rí wàá rògolo ìtẹ̀síwájú á jẹ́ tiẹ̀ súnmọ́ ọlọ́run kí ìran àti àlá rẹ kó lè ṣe kí ni o kó lè wá sí ìmúṣẹ bíi ti Joseph wá sí ìmúṣẹ ọmọ ológo bí ògo rẹ bá ṣe tó ló ṣe máa jìyà sí bẹ́ẹ̀ ni bí ògo rẹ bá ṣe tó ló ṣe máa rí ìdojúkọ tẹ́sì ni kì í ṣe ogun ogun yẹn tẹ́sí la pè ní ogun lónìí kì í ṣe ogun ọlọ́run níjẹ́ orogun àwọn tó rogun mọbi tó wà ìwọ orogun tẹ́sí ló wà a gbọ́dọ̀ tẹ́sí rẹ kó tún lè rí ògolo bẹ́ẹ̀ ni gbogbo ohun tó ń dojúkọ yẹn tẹ́sí ni dandan ni a gbọ́dọ̀ tẹ́sí níwọ̀n gbà tó jẹ́ wípé a tẹ́sí Jésù Kristi bẹ́ẹ̀ ni a tẹ́sí ọba àwọn ọba tó fi rógolo ìwọ náà wàá rógolo bẹ́ẹ̀ ni ìtò ńlá kọjá yẹn ní ìfaradà díẹ̀ fún wàá lu àlùyọ lórí ẹ̀ lórúkọ Jésù súnmọ́ kristi súnmọ́ ọba àwọn ọba yóò ṣe tiẹ̀ yóò dẹ̀ gbọ́ tiẹ̀ ohun tó ń wá yóò tẹ̀ ẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ ayé rẹ lónìí yóò ní ìtumọ̀ ọ̀rọ̀ ayé rẹ lónìí yóò ní ìtumọ̀ ìyanu dẹ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí jésù olúwa wa. mo lo àkókò yìí gẹ́gẹ́ bí a ṣe máa ṣe bíbélì sọ pé ìwọ tó bá eh, gbàdúrà fún jerusalem ó ní ìwọ náà yóò ṣe kíni o ìwọ náà yóò ṣoríire àwa márìndín tv ó yá kójú báyìí lọ ó kójú báyìí lọ fíṣàn fíṣàn àwa márìndín tv ó yá kó farahàn tá a bá rí ẹnikẹ́ni tó lè dìde bóyá látòkè bóyá níbi kan tó ní òun ní agbára láti takò irú ẹni bẹ́ẹ̀ kó sùn ẹ̀mí ẹ̀ ni ọjọ́ tó bá rò ó tó bá sùn kò ní jí. Àmín ẹni tó bá fẹ́ dín ìrántí náà lọ́wọ́ lónìí kó yà wèrè ìyanu kó dẹ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí ògo iṣẹ́ yìí kó bú jáde ògo iṣẹ́ yìí náà kó bú jáde ògo iṣẹ́ ìpè yìí náà kó bú jáde ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ o Jésù Olúwa wa ní gbogbo ọjọ́ Wednesday yá máa pàdé lórí Àwámárìdí TV lórí programu Today is your day ó lè pè mí pẹ̀lú nọ́mbà mi tó ń rí yẹn lóní gbogbo ọ̀nà whatsapp náà everyday là ń gbàdúrà fún àwọn èèyàn bẹ́ẹ̀ àdúrà ló ń gbà agbára kọ́ ó ti dá fún ọ God bless you see you next. hallelujah orúkọ mi ni prophet John Gabriel aka olórí dorí ẹ̀ mú lórúkọ Jésù kò ṣe pàdé mi lórí ètò àwámárìdí TV ní gbogbo ọjọ́ Wednesday gbogbo tó ń wá pátá yóò tẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ayé rẹ lónìí yóò dayọ̀ gbogbo ohun rere tó ti ń pòǹgbẹ yóò máa wá ọ rí bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí. Day is my day.